pariwo ká máa lọ́gùn òun kọ́ la ń wí. kákọrin tó mọ̀ ya ìtò lọ́gbọ́n lórí. kákọrin tó mọ̀ ya ìtò lọ́gbọ́n lórí. lẹ́nu aláwo ṣàfihàn lẹ́ òsìkò aláwo ìkọ́ ta ló sọ pé kò sí ijó. ijó wa lẹ́sẹ̀ gbogbo wa. kúlẹ̀ ta ló sọ pé kò sí ijó. ijó wa lẹ́sẹ̀ gbogbo wa. tí wọ́n bá wà ní ọjọ́ ta kí wọ́n rí kedere ni ìròyìn ìtọ́kọ sísọ náà rèé òun náà ló tún yọ kẹlẹ́kì lọ́sàn-án tòní ìkànnì fresh abẹ́òkúta ìyẹn fresh fm abẹ́òkúta náà la wà níbẹ̀ là ní láti máa gbọ́ wa lónìí ẹ ti máa pé aago ẹ̀tọ́rọ kan gógógógó ní láti fetígbéyàwó ròyìn eléyìí tọkọ sísọ tí sì tún máa gbẹ̀nú tán a tún ti dé o lọ́sàn-án tòní. ayé sọ pé kò sórin mọ́ kúnlẹ̀ ayé sọ pé kò sórin mọ́ orí wa lẹ́nu láti wọ inú ilégbèé tí wọ́n fẹ́ wọ̀ ìròyìn ọ̀hún kọ sísọ púpọ̀ lọ́sọ̀rọ̀ ẹ̀ẹ́dà àbàtì dáàrin gbogbo lọ́sàn-án tòní. tó orí kókó ròyìn tó kọ sísọ náà la wà bẹ̀rẹ̀ sí ní mu kókó kó ni òkíròyìn hmm. ti wa tọ̀sán tòní kọ́mọ́bà dé kókó níbo ni wọ́n ti kọ́kọ́ mú kókó ròyìn àkọ́kọ́ tó kọ sísọ tó wà lọ́dọ̀ mi ní àhín ẹ jẹ́ kí n kọ́kọ́ mú iyùn nípínlẹ̀ wo ni nípínlẹ̀ Yobe ni o ní bẹ́ẹ̀ làwọn gìrìgánkù ọkùnrin mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni a ti so pàǹpápọ̀ tó sì jẹ́ pé wọ́n fi tìpátì kúùkù bá mọ̀débìnrin léńjẹ léńjẹ ọmọ ọdún mẹ́tàlá kan ṣe ṣeré yànkín yànkín ṣùgbọ́n àkàrà wọn ti á tú epo báyìí. ẹ̀sọ́ báwọn òpè làgbo lé orí ló ẹ̀sọ́ báwọn òpè làgbo lé odò wípé àgbo méjì kò gbọ́dọ̀ mú inú kótó àgbo méjì kò gbọ́dọ̀ mú inú kótó ajíkọ̀ọ́bá làlà òṣèbí àlàó dídóde ṣebí umi àlàó dídóde ẹsọ fáwọn òpè lágbolé orí ẹsọ fáwọn òpè lágbolé rò wípé àgbo méjì kò gbọdọ̀ mú. owó wájú wẹ̀yìn ó wọ̀ tún ó wò sí ń ló bá pọjú bókun tó tọrùn ara ẹ̀ bọ̀ wọ́n pe kí ló ṣẹlẹ̀ tó fi gbẹ̀mí ara ẹ̀ lójijì ńgbà wọ́n ní ẹni tí ń bá ṣiṣẹ́ pé ọlọ́rìí rọ́ọ̀kún nílé lọ́bàròpin o tó sì gbẹ̀mí ara ẹ̀ tó níwọ̀n bá àgbà tá a ti dín gbogbo àwọn kókó kókó kókó ilé ìtòsí yọ̀ọ́nù ròyìn tó kọ sísọ fún tọ̀sán tòní tá a ti dín wọn sí ilé títán. àgbo méjì kò gbọdọ̀ mú inú koto ajíkọ̀gbà làlàó jẹ́bí o. àní bí ọmọ ti dàlú liwodù tó ọ̀gbọ́n ẹ̀yẹ àwọn yẹn mọ́ gidigidi ìpè aró ló ń yọ̀kọ̀ aṣọ àfàrọ̀ àpapọ̀ admission ilé rẹ lọ́fẹ̀ẹ́ buy free get one ìyẹn ni pé kó o ra lẹ̀ plot mẹ́ta lásìkò kérésì yìí kó o sì gbà kan sí bí ènì. èyí ga ìròyìn ayọ̀ míì design bricks tó bá gbìyànjú san balance owó lẹ̀ wọn ni ó five bags of cement pẹ̀lú búlọ́ọ̀kù ọgọ́rùn-ún. kò tí ì tán síbẹ̀ o gbogbo oníbàárà tó bá tọ̀ wá wá lásìkò kérésì yìí yóò tún jẹ̀fà ẹ̀bùn refrigerators TV ẹ̀rọ ata presidion polo shirt face cap àti ọ̀pọ̀ tá a lè kà tán kàn sí design breaks láwọn ọ́fíìsì wa tó wà lágbègbè rẹ tàbí kó o pè wọ́n sórí ẹ̀rọ zero nine zero three nine three seven five one one zero tàbí zero eight zero two five four two four two five three. àjọṣọ àti àdéhùn bẹ́ o. pẹ̀lú design breaks final labs on point christmas promo ọdún ìtìdùn gan ni o. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà. ọmọdọ́là mọ́tò tèmi bàbá sùrájù mi ò ṣe mo dúpẹ́ alẹ́ òwúrà bí kò má padà lẹ́yìn yẹ ó ṣeun báyọ̀ bá pàdé lójú ọgbọ́n á fi di wọn rẹ́mi. lọ́dọ̀ mi tí wọ́n ti máa di sin létí o ìṣe lọ̀rọ̀ màmá ṣe bẹ́ẹ̀ kọ sísọ jẹ́ pé arákùnrin kan pé ìyá eléyìí ti ṣe ogún ọdún ni ẹbìnrin rẹ̀ ìyún lọ́ọ́ bá aláìlè kọ sísọ pẹ̀lú bí ọ̀dọ́mọdébìnrin aláwẹ̀ ọ̀kùnkùn. aláwo ti dóde ṣẹ́bi omi aláwo ti dóde ẹ sọ fáwọn òpè làgbọ́lé oríṣiríṣi ẹ sọ fáwọn òpè làgbọ́lé. pásítọ̀ yìí o ṣùgbọ́n ńgbà tí ọmọbìnrin yìí ọ̀ lọ nígbà tí èdè bíi ijọ́ keje àwọn òbí rẹ̀ ń retí pé ó ti yẹ kó darí dé ṣùgbọ́n àlọ́ rẹ̀ wọ́n rí wọn rábọ̀ o wọ́n léyìí lọ́wọ́ jẹ́ kí àwọn òbí ọmọdé yìí kí wọ́n lọ́ọ́ fi ọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá létí ipe ọmọbìnrin àwọn ìyún beauty ó sọ pé òun lọ sọ́dọ̀ ẹni tí í ṣe pásítọ̀ sójèmà sóúnjẹ tí í ṣe ọ̀rẹ́kùnrin rẹ̀ alọ́ rẹ̀ làwọn rí àwọn ọ̀rá bọ̀ àti pé káwọn tó wá ságọ̀ ọlọ́pàá gan àwọn ti tọpa tọ̀ tí olùṣọ́ àgùntàn sì ń sọ wípé òun ò dọ̀ ọ̀hún wípé ṣé èyí ní jákòó bá fóun wọ́n pè kò dùn wọ́n kò dùn wọ́n kò dùn wọ́n kò dùn wọ́n kò dùn wọ́n kò dùn wọ́n àwọn àgbààgbà ń bọ́ balẹ̀ mẹ́fà. the city of angels international ministries kọ̀mọ̀mọ̀ tí sọ nǹkan kan lórí ìṣẹ̀lẹ̀ náà ó lóun ọ̀mọ̀ nǹkan kan lórí ìṣẹ̀lẹ̀ náà ní orin tí mú banú gbogbo ìgbà ìyún fáwọn ọlọ́pàá ipò wọn mọ́wọ́ mẹsẹ̀ àti pé ò rí eegun arábìnrin pé lóòótọ́ ni ọ̀rẹ́bìnrin òun ni ṣùgbọ́n eegun rẹ̀ ọ̀sẹ̀ yọ lọ́dọ̀ òun òun ò rí i ipe lóòótọ́ làwọn òbí rẹ̀ wá bá òun ipe ọ wá sọ́dọ̀ òun òun sì sọ pé òun ò tí ì rí ipe bí àkóbá leléyìí o nígbà tí ẹni tí í ṣe alukoro ìyún fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Rivers tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé o ó ní ẹni tí í ṣe pásítọ̀ ìyẹn olùṣọ́ àgùntàn eléyìí tó jẹ́ gẹ́gẹ́ bí afurasí lọ́lọ́bà yìí lórí ìṣẹ̀lẹ̀ náà ó ló ti wà lákàtà àwọn ọlọ́pàá o ó láwọn ọlọ́pàá sì ti bẹ̀rẹ̀ sí ní fimúfilẹ̀ fimúfi òkè báyìí láti lè bá rí pé àwọn fi ìdí òdodo múlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà àbẹ́ẹ̀rí pọ̀ sísọ. tó bí yóò ṣe kọ sísọ náà lélẹ́yìí náà tún kọ sísọ. ilé àná tó sì sọ èyí papọ̀ jù. ṣé ẹ mọ̀ pójú sọ́mọ̀ tẹ́yẹ ra ká má má fara kọra wọn béèyàn fẹ́ tún ṣe ọlọ́run ọba wò á bàbùkù. aláwo ti dóde ṣẹ́bi omi. làwọn ọmọ ìyá mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ni wọ́n wọ́ríjọpọ̀ síbẹ̀ tí wọ́n sì dídùn dúyà tí wọ́n fi jẹ ẹni tó jẹ elétò ààbò tó wà ní ẹnu lóru ọ̀hún hmm. Oyèyẹmí ti ṣe alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ó fi ìdí ẹ̀ múlẹ̀ o wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn èèyàn sì ti wá rí gbàsgbòs tó ṣẹlẹ̀ ní abá mú ẹjọ́ wọn kò rí ọba ń toko iléeṣẹ́ ọlọ́pàá tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ọlọ́rẹ̀ fi tó létí wọn ní kódà àwọn ìgbìmọ̀ tó jẹ́ ìgbìmọ̀ olùdàgbàsókè agbègbè ọ̀hún o àwọn ni wọ́n mú ẹjọ́ náà wá ẹni tó wá jẹ́ alábòjútó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ó ti wá pa á láṣẹ o wípé pápá aláṣẹ ní pápá náà ní kí wọ́n ṣe ìwádìí àwọn afurasí ọ̀hún wọn láwọn afurasí náà nígbà tí ọwọ́ ìyá bà wọ́n wọ́n bẹ̀rẹ̀ sí ní kà bòròbòrò ni o wípé ẹ dákun èṣù lọ́ọ́ ìyá àwọn lo lábòjútó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Edward Ajogun ó pàṣẹ pé lẹ́ka ẹ gbé àwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ sí ká tó ń rí sí ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Ògùn kódà wọ́n ní ẹni tí wọ́n lù pa tó jẹ́ elétò ààbò yìí wọ́n ní kí wọ́n lọ gbé òkú rẹ̀ sí ilé ìgbókùpamọ́sí ni o kí wọ́n lè ṣe àyẹ̀wò tó gbópọn fún ìròyìn ọ̀hún ó kọ sísọ ní ìpínlẹ̀ Ògùn àwọn ọmọ ìyá mẹ́ta ẹlẹ́gọ̀ àwọn gèrè gan kó mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí. lọ lórí ìṣẹ̀lẹ̀ náà ní mọ̀débìn léńjẹ léńjẹ ọmọ ọdún mẹ́tàlá tí wọ́n fi tìpátìkúùkù tí wọ́n fi bá lájọṣepọ̀ yìí ó ní a ti ṣe báṣubàṣu tí a tiẹ̀ ti ṣe níjàmbá púpọ̀ púpọ̀ débìí pé ẹ̀jẹ̀ ń jáde látọjú ara rẹ̀ o débìí pé bá a ti ṣe ń kàròyìn tọkọ sísọ ẹ̀ lọ́lọ́ báyìí ilé ìwòsàn lọ́wà níbi títí ń gbà tọ́jú o ẹni tí wàá ṣe alukoro fúnlẹ̀ ọlọ́pàá tìpínlẹ̀ oníṣẹ́ ráàmù tí a fi tìpátìkú kọ́ ọmọbìnrin ìlú ìsìn parí gbogbo iṣẹ́ ìwádìí àwọn lórí àwọn ò nílùú àkúrẹ́ ti ṣe olú ìlú ìpínlẹ̀ ògbó wọ́n ní ọ̀dọ́bìnrin ọ̀hún náà ni wọ́n ní kó lọ́rọ́ kún nílé náà ní ọjọ́bọ̀ tó kọjá wọ́n ní òkú rẹ̀ ní àmọ̀ bá gèlè tè o ẹni ọdún mẹ́tàléní ogún ọ̀hún náà ni wọ́n tó ń ṣiṣẹ́ o nílé ìtajà kan tó jẹ́ gbajúgbajà nílùú àkúrẹ́ wọ́n ní òkú rẹ̀ ní abágẹ̀lẹ̀tì nínú yàrá wọ́n ní tí wọ́n sì bá ní ẹgbẹ́ rẹ̀ ẹnìkan tó jí wọ́n jẹ́ wọ́n ní àmọ́ ní tó lè wò pé jùmọ̀kẹ́ lè gbẹ̀mí ara ẹ̀ lórí ọ̀rọ̀ iṣẹ́ lọ́sàn ó ní ẹ̀wò ó di aago mẹ́rin ìrọ̀lẹ́ ṣe ń bá a lọ lẹ́ẹ̀kan lórí ọ̀rọ̀ tó ní í ṣe o pẹ̀lú ọ̀dọ́bìnrin kan tó gbẹ̀mí ara ẹ̀ ní ìpínlẹ̀ Ondo wọ́n ní ìpè ìjayà yìí náà ló jẹ́ pé àwọn ará ọ́fíìsì ọ̀dọ́bìnrin yìí gbà tí wọ́n sì lọ rèé wo Jùmọ̀kẹ́ nínú ilé kó tó di wípé òkú ẹ̀ ni wọ́n bá o nílẹ̀ gèlètè wọ́n ní kódà nígbà tí wọ́n gbóòórùn ẹnu ẹ̀ wọ́n ní àwọn àpòpọ̀ olómi eléyìí tí wọ́n fi ń pa áyán pàdùn iná ni wọ́n bá ti rùn ní ẹnu rẹ̀ o hmm. wọ́n súré gbé lọ sí ilé ìwòsàn àmọ́ ẹ̀pa òbóró mọ̀ wọ́n nígbà tí wọ́n fi délé ìwòsàn eléru ti sungi wọ́n ní ọ̀kan lára àwọn tó jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ olóògbé ó ní kí wọ́n fowókọ bo òun láṣìírí lọ́wọ́ àtẹnubọ àlàyé ọ̀rọ̀ tó sì ṣe o wípé ẹ wò ńgbà tá a gba ìwé wípé ká máa ná àwọn ó pè wá padà ó ní jùmọ̀kẹ́ ò tiẹ̀ fi àpẹẹrẹ kankan hàn wípé òun lọ rèé gbẹ̀mí ara òun ni ó ní ìyá rẹ̀ gan pẹ̀lú omi lójú lalábíàmọ̀ òun ló fi ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹ wò ó gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú kámọ ilé àbí kápẹ́kẹ́ èèyàn ó lọ rọ́ọ̀kún nílé ó ní kinní ọ̀hún ọ̀bọ́ sí ibi tó da o lára ọ̀dọ́bìnrin ọ̀hún ti ṣe ọmọ òun wọ́n ní ìyá rẹ̀ wọ́n ní bí jùmọ̀kẹ́ ṣe wọlé ní ìyá rẹ̀ ń pè é ó ní ṣùgbọ́n kò dá òun lóhùn olóhùn tún ràn wípé dákun ẹ lọ lọ bá ń wo jùmọ̀kẹ́ kí ni tó ṣe é onígbà tí wọ́n fi dé yàrá jùmọ̀kẹ́ ah, jùmọ̀kẹ́ ńlọ́kìtì pínlẹ̀ ni o tó sì jẹ́ pé fọwọ́ gba inú mú àmọ́ wọn nígbà tí wọ́n fi gbìyànjú ẹ̀ pé kí wọ́n gbé e lọ sí ilé ìwòsàn eléru ti sungi ẹni tó wáá jí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ó mọ̀ sọ̀rọ̀ ó fa kò mọ́ òkun ẹ̀yọ́ ó ní ẹ wò ó ọ̀rọ̀ náà wọn ò tí ì gbé wá o wọn ò tí ì fi tó àwọn ọlọ́pàá létí ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ òkú jùmọ̀kẹ́ lọ sí ilé ìgbókùpamọ́sí àá ṣe àyẹ̀wò tó gbópọn lórí ẹ̀ ọ̀rọ̀ kọ sísọ ní ìpínlẹ̀ Ondo ọ̀dọ́bìnrin kan ní ẹni ọdún mẹ́tàléní ogún ó gbẹ̀mí ara ẹ̀ látàrí kó lọ́rọ̀ kú nílé ọkọ̀ sísọ pọ̀ o mm. bó o ti ṣe ń kàròyìn ọmọbìnrin tó gbẹ̀mí ara rẹ̀ torí wọ́n dá mm. dúró lẹ́nu iṣẹ́ mm. mo wá wò pé ṣé orí bíbẹ́ lògùn orí fífọ́ ni bẹ́ẹ̀ mi bá sì wà ìrètí ń bẹ tó hmm. ó yá já kàn sáwọn èèyàn wa ń lé ẹ̀yin èèyàn wa àkókò nìyí tẹ́ mọ̀ bá a láǹfààní láti bá a dá sí àwọn ìròyìn tó kọ sísọ lọ́kàn ọ̀jọ̀kan ilé ìta àti kàsín létí àwọn ojú òpó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tẹ́ mọ̀ láǹfààní láti pèsè náà ní zero eight zero three three two two ten seventy nine. tàbí zero nine zero seven eight zero zero ten seventy nine zero eight zero three three two two ten seventy nine. ẹnìkan ti wà ń bẹ̀ hello. ẹ ká sàn. ó kọ sísọ. ẹ sàn ó kọ títọ. ó kọ yín àti ibi tá ẹ ti ń pè. evangelist kẹ́hìndé fásẹ́rù mò ń pè láti ìlàrò. à ń gbọ́ yín. à ń gbọ́ yín. ìyí tèmi fẹ́ dá síbẹ̀ ní pásítọ̀ tí ó jí ọmọ gbé ni afurasí ní ká ṣùgbọ́n. wọn à sọ pé jẹ́ ọmọ gbé ní ìròyìn tá a kà o. Mm. ọmọbìnrin ń lọ bá a lálejò ni o gẹ́gẹ́ bá a ti ṣe kà á. níwọ̀n wá rí i ẹ kọ́ fún dáadáa tó bá mu dáadáa ó máa jẹ́wọ́ bó ṣe ń ṣẹlẹ̀ mm-hmm. ó kọ sísọ a ò ní ṣìrìn o. ẹ ṣeun àmì o ìròyìn tó kọ sísọ náà lẹ́ ń láǹfààní àti máa dá sí ìkànnì fresh fm abẹ́òkúta náà la wà hello hello ẹ ti wà ń bẹ̀ ọ́. hello ẹ ti wà ń bẹ̀ ọ́. ẹ ti wà lójú òpó zero nine zero seven eight zero zero one zero seven nine zero nine zero seven eight zero zero ten seventy nine. hello hello. ẹ bá a gbóhùn sókè ẹ ti wà ń bẹ̀. hello ojú òpó ń fẹ́ ṣe apá kan jàmá lọ́sàn yìí. hello. hello. kò gbóge wá ó lè gbóge lọ o. sẹ́sìn máa mọ́gbọ̀n. kọ́kọ́ lọ kí yẹn lè rí pẹ́ẹ́lẹ́. àríkọ́kù ọ̀túnba mo wà on fire èmi bí broda no need miracle láti jẹṣẹ́ nínà mo wọlé mo jáde láìsí visa easy o on a diet owó ṣe lálẹ́ on protein diet. Ah. àríyọ̀ kọjú láòdì ohun sí ìgbà òjì yẹn. sáré sọ pé. Oh. ìròyìn tọkọ sísọ náà lẹ́ ń àti máa dá sí ìkànnì fresh fm abẹ́òkúta. hello. hello. ó kọ sísọ. ẹ káàsán. ẹ ti wà lójú òpó. ẹ káàsán ẹ kó ètò ẹ kó wọn. kóbà iṣẹ́ kúdí ó bà iṣẹ́ táyé ó bà iṣẹ́ tóyì ó bà ọlọ́run ajára lákòbá ó bẹ̀. àwẹ̀ sẹ́ǹsì máa mọ́kàn kò gbóge wá ó lè gbóge lọ o sẹ́ǹsì máa mọ́kàn olówó gbàyàwó ọ̀lẹ́ o sẹ́ǹsì máa mọ́kàn lórí ìròyìn tó kọ sísọ bólúwájí ògùnyẹmí lórúkọ tèmi anointed voice of the city ẹ̀kú kalẹ̀ tó wọ́n ní tọkọ̀ bárokùn tó bárọ̀sà ó di dandan kó forí balẹ̀ fẹlẹ́bùtẹ́ ibi tá a tún bá dé lọ́sàn-án tòní náà látara gẹni pété lórí ìròyìn tó kọ sísọ orúkọ mi ò yí padà o Túndé Amzat ló kékeré alájì eh, big alájì kò sí kékeré alájì ah, big alájì kò sí kékeré alájì ah, come to daddy kò sí kékeré alájì. Malọlẹ̀ malọlẹ̀ malọ̀rọ̀ bí ewé malọ̀sùn malọ̀sùn. Mo ti random music tó máa fojú rẹpẹtẹ. tó rẹpẹtẹ right now Fuji music lórí tí wọ́n sọ gangan. bàbá tí wàá sọrí music tó máa gbọ́gbọ́n gidi gan don't doubt Fuji music lórí tí wọ́n sọ gangan. if you want a brand of music tó máa mú tó rẹpẹtẹ right now Fuji music lórí tí wọ́n sọ gangan ewé tàgbà lé lọ́dọ̀kè gbogbo ayé náà ṣe tiwa wọ́n sọ kórìí fújì lórí tó jẹ́ ti tiwa. if you want a brand of music tó máa mú jó rẹpẹtẹ right now Fuji music tó ń sọ gbọ́ngàn. tèwe tàgbà ńlẹ̀ lọ́dọ̀kẹ́ gbogbo ayé náà ṣe tiwa wọ́n ń sọ kórìí fún jì lórí tó jẹ́ ti tiwa. if you want a brand of music. Mr. Jiggy Jiggy Jiggy. You be on the oh. Born into the ghetto of this world òpẹ̀lẹ́ wọ́n sọ pé òun àtayé ṣe òpẹ̀lẹ́ lọ́ sọ pé òun àtayé ṣe àti ìgbà nẹ́ kí lè rí wọn kọ́ gbé ṣe àti ìgbà nẹ́ kí lè rí wọn kọ́ gbé ṣe kàlẹ́ nìyẹn tó máa bá wa táyé ṣe kàlẹ́ nìyẹn tó máa bá wa táyé ṣe talẹ́ni náà o. make it chop make a chop any lie. ẹnìkan ò láyé má pé pàdé ẹ lọ́lẹ̀ ọ̀gá adé mo fẹ́ gbọ́ṣẹ́ ẹ̀wò kéré wàwà spend the money for you get kéré wàwà mi náà máa jíjó ẹ̀wò kéré wàwà Shaku shaku for me Get kéré wàwà with your big bum bum tó the díyàkàtà you make me wanna ṣubú yàkàtà ó bẹ́ẹ̀ bí move. mi. Oh my baby go down down. Wine up on me, the cause it Now who be the maga? I want to be your maga. The way you ginger me now now. Awe, sẹ́sì máa mọ́kàn. Kókó ge wá ole lè gbóge lọ o. Sẹ́sì máa